أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله حتى رأيكيك مع نبي محمد صلى الله عليه وسلم ولم تي تني كاتم على لا في على روتيني أدوك وقفنا ولهم wọ́n wá tọrọ ìpè ìgbè fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run rán sí wa láti wá fi ti ń jẹ́ ọ̀nà òdodo láti wá fi hàn wá ìpè ìgbè kọ́ ọmọ bá anabi náà kọ́ ọmọ bá wọn ara lẹ̀ kọ́ ọmọ bá wọn sọ ábà rẹ̀ ṣùgbọ́n tó bá fi dáadáa tẹ̀lé anabi tó fi di jókòó dàlù kìyàmù. bákan náà àwọn olùkọ́ tó kọ́ wa ọlọ́run sọ máa san wọ́n ní ẹ̀san olóore àwọn òbí bí wa ìdùnnú gbogbogbò ọlọ́run dàkún sáà máa bá wa ṣe fún wọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú àdéfè tí a ń kà fúnra wa tá a mọ̀ sí miato hadith lèlèb gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fúnra wa ṣáájú pé ìkójọ àdìsí náà wáyé láti ọwọ́ ṣùgbọ́tù tàwíyàtì jàlíyàtì zulfa kọ́lọ́n kọ́ba àsán ní ẹ̀sán olórí. àdìsí tí a kà lánàá ká ń gbàgbé èyí tí ń sọ fún wa nípa ìmọ̀ nífẹ̀ẹ́ ara wa ní ti torí tọ́lọ́run bákan náà ìmọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba eléyìí tí ó dá wa kí a fi sẹ́mi gẹ́gẹ́ bí tí ń sì ń jẹ́ ìfẹ́ ọlọ́run tá a ṣàlàyé fúnra wa òun náà ni kéèyàn máa ṣe ti ọlọ́run fẹ́ eléyìí ni ọmọ júwe pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ bákan náà ìmọ̀ nífẹ̀ẹ́ ara wa náà ìyẹn ni wípé tó ń tọ̀ òun bá ti ń ṣe tọ́lọ́run fẹ́ òun ni ó lè jẹ́ kí fẹ́ wọn máa lékún lẹ́mìíyàn tó bá ti ń ṣe tọ́lọ́run ò fẹ́ ìfẹ́ rẹ̀ yóò máa rìdíùsì lẹ́mìíyàn pàápàá jùlọ nígbà téèyàn bá sọ fún un kó yí padà tó sì kọ̀ láti yí padà abẹ́lẹ́ bàtà aláǹdáni kọ́lọ̀ kó tún gbogbo wa náà ṣe níbi tí a bá kù sí. àdìsí ilé tá a máa kà fúnra wa láàárọ̀ yìí òun náà tún fẹ́ẹ́ sọ nǹkan kan fún wa nínú ẹ̀kọ́ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa nígbà téèyàn bá dé mọ́sálásí bẹ́ẹ̀ yálà kò tí kí ìrun ọ̀ràn èèyàn kan ni àbí ó sì ní èrò àti ṣe náfìlà kan ni téèyàn bá wọ mọ́sálásí tí wọ́n ti wá gbẹ̀rùn dúró kí ló yẹ kéèyàn ò ṣe eléyìí ni ilé àdìsí yìí fẹ́ sàlàyé fún wa àdìsí afá àbúrò rẹ̀ rárẹ̀ kọ́lọ̀ kọ́ba àrùn sọ eléyìí jẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kọkàndínláàdọ́ta forty nine àdìsí forty nine. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة akhrajahu muslim fáwọn àbúrò rẹ̀ àwọn náà ni wọ́n gba àdìsí wa báyìí sọ fún wa wọ́n ní ànábì ìpè ọlọ́run ọlọ́run kò mọ̀ báyìí sọ fún wa pé idha uqimatis salah bá a bá wọ mọ́sálásí tí wọ́n bá ti gbé ìrun kan dúró àbí àyè kan tó ṣe wípé ibẹ̀ ni àwùjọ tí ìgbàláyè ti wáyé fún wa láti kírun wọ́n ti wá gbé ìrun dúró nígbà tí èèyàn wọ bẹ̀ àsìkò òun náà ni bóyá lápẹjúwe sọláàtì dọr àbí sọláàtì làásùr bóyá sọláàtì làásùr lápẹjúwe àbí sọláàtì ìṣá wíwá tí èèyàn wá wọ bẹ èèyàn wá ń wò wípé ń tòun òun ọmọ tí sèun náà fílẹ ata ìyá tẹlẹ àbí wọn gbé àṣírí dúró òun ò tíì kí zohor wọn ní fàlà sọláàtà irun kankan èyí tún kì í má illa al-maktuba àyàfi èyí tó jẹ́ ọ̀ranyàn tó yẹ kéèyàn ó kí. bí àdìsí yìí àwọn àfáàfà jáde wípé fàlásọ̀láàtà tí ọ̀rọ̀ ànábì sọ yẹn pé kò sí irun kankan tá a lè kí bó tẹ̀ gẹ́sí kó fi ìsìbáàtò sí lẹ́yìn rẹ̀ wípé isis náà wò yẹn pé àyàfọ̀ràn yẹn nìkan lèyẹn tún lè kí nígbà náà ibẹ̀ níbí ìwá ni àwọn afáwa rí mú jáde wípé tó bá wá rí bẹ́ẹ̀ á jẹ́sí wípé tí wọ́n ti gbèrún dúró kò sí ìrùn kankan míì kò sí náà pílà kankan tá a lè pa àmọ́ ṣe mọ́. lápèjúwe èèyàn wọ mọ́sálásí nìṣe kò tí ì kíra káàtó ìfàjẹrì wọ́n ti wá gbèrún dúró àmọ́ rí táwọn èèyàn lómi sábà máa ń ṣe eléyìí dáadáa àṣìṣe ni kí ọlọ́run kọ́ wa tó tún wa ṣe. ẹlòmíì ò tí ì kíra káàtó ìfàjẹrì ọwọ́ mọ́sálásí wọ́n ti gbé ìrùn nàró yóò kó wọn sáré fẹ́ kí rákàtà ìfájìrì tòun ná kó tó di pé wàá jọyìn àwọn tí wọ́n kí ṣubú yìí lọ́wọ́ irú eléyìí àṣìṣe ni pẹ̀lú bí àdìsí ṣe sọ kò sí ìrùn kankan tí ń jẹ́ náfìlà àmọ́ téèyàn fẹ́ kí ń gbà yẹn tó ju kéèyàn jọyìn ọ̀ràn yẹn tí wọ́n ń kí lọ́wọ́ lọ pẹ̀lú bí násù àdìsí ṣe wá àwọn àfa tó ń arimú jáde ńbẹ náà yìí pé pẹ̀lú eléyìí tó sì sọ náà sì sọ lára wa pẹ̀lú gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa bó ṣe gbé kalẹ̀ àwọn kan kíkan lọ́wọ́ ẹ̀ náà tún lọ lè dá kan lẹ̀ àbí ìwọ náà tún bẹ̀rẹ̀ omi ìwọ náà tún kí mi lọ́wọ́ Islam ò kó rí bẹ́ẹ̀ tó bá lè rí bẹ́ẹ̀ ẹ̀wọ́ mọ́sálásí wọ́n kí asiri lọ́wọ́ òtí kí dò daniel zuri rẹ lẹ́yìn àti wọ́n kí asiri wọ́n kí ìṣáì lọ́wọ́ òtí kí magrib daniel magrib rẹ lẹ́yìn àti wọ́n kí ìṣáì lọ́wọ́ eléyìí gbogbo ẹ̀ làwọn àfáà ṣàlàyé ẹ̀ pàápàá jùlọ àfáà wa Ibn Uthaymeen kọ́lọ̀ ń kọ́ bá wa yọ́nú sí wọn wọ́n ṣàlàyé léyìí dáadáa fún wa kódà lórí wípé èèyàn lè máa ro púpọ̀ láti wá fẹ́ ṣe pẹ̀lú magrib tí àwọn ìmáàmù máa kírun lóko mẹ́rin táwọn òkè olóko mẹ́ta bàbá ṣàlàyé rẹ̀ nu tíra àwọn tá a mọ̀ sí sharh Riyadus Salihin nígbà tí wọ́n fi ń ṣàlàyé àdìsí ẹlẹ́ẹ̀kejì náà àdìsí arba'in nawawiyya tí wọ́n ń ṣàlàyé bẹ́ẹ̀ níbi àdìsí náà bí àdìsí àfáwà Umar bàbá ń ṣàlàyé bẹ́ẹ̀ yìí pé tó bá rí bẹ́ẹ̀ náà èèyàn ó kí bẹ́ẹ̀ bá ti kí mẹ́ta tèèyàn pé ọ̀nà méjì lèèyàn lè lò nínú kéèyàn ó jòkólẹ̀ kéèyàn ó sálámà níbi mẹ́ta tèèyàn kéèyàn ó tún sojú kòkòrò kó bẹ́yà òun tún lè bá wọn níbi rákà kan tó kù yẹn téèyàn ó fi dà níyàn ìṣá ètì tèèyàn. béèyàn bá wá rí wípé bẹ́yà ìmáàmù náà wọ́n jẹ́ nítan yára díẹ̀ tí wọ́n náà bá mọ àwọn tàṣáhùd tó pọ̀ àbí tó wọ́n mọ àwọn àdúrà tá a máa ṣe lẹ́yìn tàṣáhùd àwọn àdúrà tó pọ̀ tá a máa ń ṣe lẹ́yìn tàṣáhùdì yẹn tó o bá mọ̀ dáadáa tó o ha sórí dáadáa o lè máa ṣe ó ṣe kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bí mọ́mú ṣe yára tó gbà tó fi kó sí tán àwọn náà ti àwọn náà ti fẹ́ débi tí wọ́n ti sálámà wọ́n ń sálámà wọ́n náà sálámà lẹ́yìn wọn ọ̀nà kejì nìyẹn wọn wá níbo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àdìsí mi pé tí mọ́mú wa bá ń ṣe ká máa ṣe bàbá ní eléyìí hàn ààyè eléyìí hàn ọ̀tọ̀ á máa pe eléyìí ní dọ̀rúratú ṣẹ̀ríyà gẹ́gẹ́ bàbá ti ṣàlàyé nìyẹn torí ìdí eléyìí a ó máa rí mú nínú ọ̀rọ̀ yìí pé gbogbo bí tí ìwúkí náfìlà náà kọjá náfìlà tó lọ́lá tó bí wọ́n bá ti gbé ọ̀ràn yàn dúró àgọ́dọ̀ tún pé à ń ṣe náfìlà míì mọ́ torí pé náfìlà arákàtẹ́ ìfàjẹrì náfìlà kan ni tó lọ́lá tó pàtàkì tá náà bí sọ fún wa pé ó ní ládàáwájú ọ̀rọ̀ púpọ̀ kọ́dà ń bẹ́ nu tíra yìí náà tá padà débẹ̀ ṣùgbọ́n bí tí wàá wò kọ́ lọ́lá tó kò sí náfìlà kan tó lọ́lá tó ọ̀ràn yàn pàápàá jùlọ islam ò fẹ́ kó jẹ́ sí wípé àwọn ọmọ wa jọ́sìn yóò wá dàbí tàwọn kan tó yẹ páriwo làwọn máa pa islam ti wá iṣẹ́ sìn ariwo àwọn máa ṣe pẹ̀lú wọn tó wọ́n sì léyìí tí ó sì jẹ́ ìṣe ní ìlànà kan ṣoṣo bọ́lọ̀ ti gbé kalẹ̀ bá nẹ́bí sallallahu alaihi wasallam bó ti ṣe eléyìí ló fà á tó fi jẹ́ sí wípé bí wọ́n bá ti gbé ọ̀ràn yẹn dúró àìsẹ̀sẹ̀ tó máa ṣe náà fílà kan mọ́ àbí nígbà tá a bá ti ń kí irun kan lápẹjù à ń kí dóòr à ń kí asiri lọ́wọ́ ẹnìkan ò gbọdọ̀ tuntun kóhun tún kí dóòrì tòun lọ́tọ̀ mọ́ kí dóòrì tiẹ̀ náà lẹ́yìn asiri eléyìí ni ọjẹ́ ìbámu sí nínú ìtumọ̀ àdìsí abẹ́lẹ́bàtà lánàá nù ẹ̀ kí ọlọ́run kò fi ọ̀rọ̀ ọlọ́run kò fi yí wa kó sì ṣe lílo rẹ̀ náà kó ṣe ní ìrọ̀rùn fún wa bìrámàtì ìyá arhamar rahimin wa sallallahu ala sayyidina muhammad wa ala wa sahabi wa sallim alaykum wa rahmatulahi wa barakatuh.